double ló bá dé ẹ̀yin náà ti rí pé méjì méjì tẹ́ bá ń pa méjì méjì kó máa rá àlọ́ ṣọ̀tún mo kàn fẹ́ fi sọ àtẹ̀mí sí ká ní mo lè rap. àpìlẹ̀ mo yẹ kọ méjì méjì kó máa rọ yẹn ó yẹ kẹ́tì mo kún máa fi yẹ wádà wádà wádà lórí Orísun lórí Orísun <laughs> lórí Orísun làwọn wà oh my god mo wish pé mo lè rà all right ètò ṣe ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni Miliki Express ti gbogbo ọjọ́ Thursday òun náà ni ètò tó ń lọ níwájú amóhùnmáwòrán yín fáfáná ìtẹ̀wò wípé ah ẹ kí n máa ń sílé ńgbà kan ẹ máa ń mí sí program ẹ kí n kò kí n síná tó bá ti ẹ wo fóònù yín náà fóònù yín ò bá ṣáà ti lọ àlàáfíà tayọ ìyẹn gangan ni ìdùnnú mi nítorí pé kí ni a ti ṣe ó ti di ìrọ̀rùn ìrọ̀rùn ló bá dé ẹ kàn mú fóònù yín kẹ́ download star times app tẹ́ bá ti download star times app sórí fóònù yín ẹ kàn rárá click on live tv tẹ́ ẹ bá ti wá tẹ Live TV ńkọ́ gẹ́lẹ́ báyìí náà lẹ́ máa ṣe kí ni Orísun lẹ́ máa tẹ̀ jáde ńbẹ̀ tẹ́ ẹ bá ti rí gbọ́wọ́lé Orísun gbogbo ètò tí wọ́n bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ètò ní kọ́ wọ́n kọ́ gbogbo sinimá tẹ́ ẹ fẹ́ wò ọ̀tún ọ̀tún jáǹtìrẹrẹ báyìí lẹ́ máa ṣe kí ni lẹ́ máa wá wò lórí fóònù yálà nu mọ́tò lẹ́wà ni o ẹ má wò lórí ìrìn o mi ò fọwọ́ sí yẹn o ibiṣẹ́ lẹ́wà ni o ẹ wò <laughs> ẹ kàn ṣáà máa ṣe ẹ máa jẹ gbádùn lọ sòsè bẹ́ẹ̀ ni abala tó pọ̀ sùkọ̀ báyìí òun náà ni abala fashion and lifestyle tips but mi ò ṣe fashion lọ́sẹ̀ yìí ah mi ò ṣe mi ò ṣe gbogbo èyí tí mo ti tí mo ti fún yín èmi gan ṣe ń lò mo ṣe mo ṣe ń jẹ́ gbádùn ẹ̀ lọ́wọ́ ẹ ká sọ̀rọ̀ nípa lifestyle tips kí ni nǹkan tó lè kí ni àwọn nǹkan ìgbésẹ̀ téèyàn lè gbé tó lè jẹ́ kéèyàn gbé ìgbé ayé rọrùn àwọn kan máa ń sọ kan àwọn olóyìnbó máa ń sọ health is wealth tàlàáfíà bá ti dé bá ara yìí ẹ wo gbogbo nǹkan báyìí ni àlàáfíà ẹ wo gbogbo nǹkan báyìí a kàn máa ṣe kí ni a máa smooth a máa lọ yọ̀tọ̀mì yọ̀tọ̀mì á máa dùn now níbo la ti wá fẹ́ mu mo máa bẹ̀rẹ̀ láti ẹ jẹ́ ká máa rí dájú wípé à ń ní enough sleep as in ká máa sùn ẹ máa sùn dáadáa mi wá sọ wípé àwọn oorun tó máa jẹ́ kéèyàn ọrùn kákàǹtì máa téèyàn nípa owó o àwọn oorun téèyàn máa sùn jẹ́ pé irú irú oorun bẹ́ẹ̀ kọ́ ẹ sùn lásìkò tó yẹ kẹ́ sùn then ẹ try kẹ́ make sure pé ẹ ń take enough rest téèyàn bá ń sùn ó máa dàbí pé gbogbo gbogbo nǹkan tí wàá wà nù ara pátápátá tó ṣe kí ni á tún á assemble padà gbogbo àtú come back to bó ṣe yẹ kó wà léyìí tó já sí wípé ẹ máa sùn dáadáa kì í ṣe ìjẹ́ pé ẹ máa pẹ́ délé ẹ tún pẹ́ délé náà ẹ ní rọrùn ọ̀sán sùn ẹ ń sá sí ẹ́sítà àyín ò dáa o ẹ ṣáà kẹ́ máa sùn ẹ ní enough sleep ẹ dè yẹn dání. èkejì náà ni wípé tẹ́ ẹ bá tún ti ń sùn ẹ make sure wípé ẹ ń stretch ẹ máa stretch out dáadáa ṣé ẹ jẹ́ wá ti ń stretch body yín àwọn egungun yẹn gan àwọn joint yẹn gan ẹ mọ̀ lára pé ah ah nǹkan kan tún align padà sí bó ṣe yẹ kó bọ́ sí ẹ máa stretch dáadáa ẹ máa ní enough sleep tẹ bá fẹ́ ní live ìgbésí ayé ìrọ̀rùn nínú àlàáfíà ẹ máa sùn dáadáa kẹ̀dẹ̀ máa ṣe kí ni kẹ̀ máa stretch ara yín ó máa ń da ó da fàgbàlagbà ó da fọmọdé <laughs> bẹ́ẹ̀ ni iye nìkan wá kọ́ ẹ make sure wípé ẹ ń snack on healthy um, food ẹ check ẹ máa take snack on anything tó bá ti wà healthy kí ni nǹkan tí mo mean by snack bóyá ẹ̀yin tẹ́ pé yàtọ̀ sí pé bóyá ẹ fẹ́ jẹun kẹ tó wò rárá rà pákám ẹ ti gbẹnulé pákám ẹ ti gbẹnulé gbogbo nǹkan tẹ bá ti rí kọ́ ni kéyìn máa jẹ gbogbo nǹkan tẹnu bá ti tójú bá ti rí kọ́ lẹnu ń gbé kọ́ làwọn máa ń kiss ẹ make sure wípé nǹkan tẹ fẹ́ snack lé lórí yẹn ó máa ṣe ara yín ó máa ṣe yín láǹfààní but our advice fruit ò bad ẹ lè snack ẹlẹ́mẹ̀tọ́ in short one million léèdè kò sí nǹkan tó burú kò dẹ̀ sí nǹkan tó bàjẹ́ alright lákòótán kó tó pé mo tún ṣe kí ni mo sáré tún ju orin sí pé ká lọ check body ká lọ gbé body yìí you mi ò lè wait mi ò lè wait <laughs> màá tó sọ fún yín wípé yes ẹ make sure wípé hmm, ẹ make sure wípé ẹ ní daily work ẹ̀yin tẹ́ pẹ́ lazy gan ojú kan tó bá jókòó síbà àwọn kan ti ẹ̀wà tó yẹ pé wọ́n lazy wọ́n yọ̀lẹ̀ àti dìde lọ gbé abọ́ ní kitchen gan ó stressful on its own so fún díẹ̀ yìí ẹ make sure pé ẹ ní daily work bóyá bí iṣẹ́ lẹ wà ní àbẹ́yìn tẹ́ pẹ́ láìkẹ́ máa lọ sọ́fíìsì ká tó rí ìṣẹ́jú ẹ ti gbé bike ká tó rí nǹkan náà ẹ ti wọ mọ́tò ká tó rí ẹ ti gbé ah, ah, ẹ ti gbé cab ẹ tiẹ̀ fẹ́ rìn rárá ẹ wo àìrìn yẹn ó ní nǹkan tó ń fà sínú ara o ẹ̀mí sọ̀rọ̀ pé bóyá lunch hour yìí ni ẹ̀yin àti colleague yín lọ́fíìsì àbẹ́yìn àtọ̀rẹ́ yín ni ẹ kọ̀ try láti take a walk tó bá yẹ pé ọmọ school ni ẹ gbogbo ìgbà kọ́ ni kẹ́ máa fi gun ọ̀kadà gbogbo ìgbà kọ́ ni kẹ́ máa sọ pé ẹ fẹ́ fo mọ́tò ẹ fẹsẹ̀ rìn kẹ́ stroll have a distance walk tẹ bá try tẹ bá ṣe irú yẹn ara ṣe kí ni ara jí pépé all right ní báyìí gbogbo ẹ̀yin tèmi nílé ẹ mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ Miliki Express Thursday mo máa ń sọ fún wa wípé kò sáyè fún darling ẹ̀ka ẹ máa sùn ẹ máa sùn déédéé ẹ máa stretch ara yín ẹ máa snack lórí nǹkan tó bá wà healthy ẹ má jẹ gbogbo ẹ̀hún tẹ́nu bá rí kọ́ lẹ́nu ń jẹ you know and lastly ẹ máa make sure pé ẹ ń take a walk ẹ ká lọ mọmi sẹ́lẹ̀ náà ká lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó kí ni nǹkan wá fẹ́ jó sí ẹ jẹ́ lọ gbọ́ loving láti ọwọ́ Simi Oyèbámigbé sí.